نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فتقوى الله يجلب الخيرات والبركات قال الله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض عباد الله عيسى عليه الصلاة والسلام رسول من رسل الله الكرام دعا إلى ما دعا إليه سائر الأنبياء والرسل دعا إلى التوحيد ونفي الشرك قال الله تعالى لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال سبحانه وتعالى وإذ قال الله يا عيسى بن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب علي كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد عيسى عليه الصلاة والسلام اعترف بعبوديته لله عز وجل كما اعترف بذلك سائر الأنبياء والرسل قال الله تعالى قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون بل برأه الله عز وجل من الاستنكاف والاستكبار عن العبودية لله عز وجل قال الله تعالى لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا عيسى عليه الصلاة والسلام مبعوث إلى بني إسرائيل دون غيرهم قال الله تعالى ورسولا إلى بني إسرائيل وبشر عيسى عليه الصلاة والسلام بنبي يأتي من بعده هو محمد صلى الله عليه وسلم قال الله تعالى وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم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 قال الله تعالى وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما ونزول عيسى عليه الصلاة والسلام علامة من علامات الساعة الكبرى التي يجب على المسلم أن يؤمن بها قال النبي صلى الله عليه وسلم فوالذي بنفسي بيده فوالذي بنفسي بيده ليوشكن أن ينزل فيكم عيسى عليه الصلاة والسلام حكما مقسطا فيكسر الصليب ويقتل الخنزير ويضع الجزية ويفيد المال حتى لا يقبله أحد متفق عليه أدوكي فون الله وبا الله وبا وكسوسو èyí ọjọ́ tí kò lọ́lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún láti lè máa pè láti lè gbára lé tí kò sí ẹlòmíì tọ́lẹ́tọ̀ọ́ sí ju ọlọ́run ọba dẹ́dà lọ. àtọrọ ìkẹgẹ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú rẹ àti àwọn sàhábà rẹ àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ògbéni àlùkìyàmà ìbẹ̀rù ọlọ́run sísè nǹkan tí ọlọ́run ọba fẹ́ jíjẹ́ ìdájú nǹkan ọba ní gbangba ó di ọwọ́ èmi àti ẹ̀yìn pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run àti àlùbáríkà ọmọ ń ọlọ́run bá sọ pé tọ́ba ti pé àwọn ilé tó dáa parun tí wọ́n bá gbọ́ náà bá gbọ́ tí wọ́n bẹ̀rù ọlọ́run ni òjò àlùbáríkà ọ̀pọ̀lọpọ̀ oore ìbá sì máa sọ̀kalẹ̀ fún wọn láti sánà ìbá sì máa jáde fún wọn ní orí ilẹ̀. àyíṣẹ́ àrẹ́kì sọlá tó tẹ̀lé èyí wọ́n tún pè ní jesus àti jésù anabi ọlọ́ni tí ó sí ìrújú bẹ̀ tọ́já sí pé ẹni tí ọba sọ pé kì í ṣe anabi ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó ti di kẹfìrí nínú ìlànà islam anabi ọlọ́ni nínú àwọn anabi ọlọ́run tó ṣe pé nǹkan tí àwọn anabi ọlọ́run ọba yòókù tí wọ́n pèpè sí ìlú náà pèpè sí ọ̀dá yàtọ̀ nínú àyà nínú alukur'an ọlọ́run ọba jẹ́ pé wáyé pé àwọn ànábì ọlọ́run ò gbègbè sí nkẹta ní ìtọ́pawọ́pọ̀ ìdájọ́ wa bí wọ́n sì ṣe ètò òlú ó lè yàtọ̀ ṣùgbọ́n níbi agbègbè ṣíṣe ọlọ́run ọba lẹ́yọ kan ká má pe nǹkan míì pẹ̀lú ọlọ́run ká má gbára lé nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátá ìlú pèkè síbi eléyìí tí kò sí yọ ànábì Isa alayhi salatu wa salam tí kò yọ sílẹ̀ ọlọ́run bá fi eléyìí rinlẹ̀ nínú àìmọye àyà nínú alukur'an kódà ọlọ́run bá ń dá sí ànábì Ìsá yanrí sọ́tọ̀ torí oníranran àrújú èyí táwọn èèyàn ń sọ nípa rẹ̀ àbí táwọn èèyàn ń ṣe lẹ́yìn ìgbà tí ọlọ́run bá gbé lọ sí sọ́mọ̀tà ní inú Suratul Maida ọlọ́run bá sọ pé gbogbo èèyàn tó sọ pé ànábì Ìsá bí ọlọ́run tọ́gbà yìí pé ọlọ́run ni tí wọ́n ń pè é tí ń tí ọ̀rẹ́ bẹ̀ fún un èyí bó ṣí làárọ̀ jesus ni ó ké pè bọ́ fẹ́ sùn jésù ni ó pè ọlọ́run bá sọ pé gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ti di kìfèrè tí mùsùlùmí ò sì gbọ́dọ̀ sí ìméjì sí ìgbàdàn náà bàbá sọ kí ló fà á torí pé anabi ẹsẹ aleyhi salatu salam gángan fún rẹ etí ń bá wọn sọ ní pé ẹyin bani israel tọ́nà ọba rán mi sí ọlọ́run ọba èyí tó dá mi tó dá yín tí ń ṣe ìjẹsìn mú fún mi tí ń ṣe ìjẹsìn mú fún yín tó yẹ ti pé ó ní darí àlámọ̀rí mi ó náà ní darí àlámọ̀rí tẹ̀yìn náà ọlọ́run ọba yìí nìkan oníkẹ́ máa pe o ọlọ́run ọba yìí nìkan oníkẹ́ máa wárí fún ẹ má pe nǹkan míì ẹ má gbára lé nǹkan míì ẹ má pe mi ànábì Ìsá alayhi salatu wassalam ẹ sì má pe nkankan míì tó yàtọ̀ sí ọlọ́run torí pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar. Ànábì Ìsá alayhi salatu wa salam ó ní pé nítorí òfin ṣe ìkìlọ̀ eléyìí fún yín ni wípé ẹni tó bá ti lé wá ọlọ́run ọba lórogún tó mú nǹkan míì pẹ̀lú ọlọ́run tí ń pè yàtọ̀ sí ọlọ́run tí ń dára lé yàtọ̀ sí ọlọ́run tó ṣe pé ẹ̀mí rẹ̀ ó máa balẹ̀ nígbà tí bá ti ń pè nǹkan náà nígbà tí wọ́n bá ti fi sára àbí tó fi sílé àbí tó fi sínú mọ́tò gbogbo ẹni tó bá dẹrú eléyìí wò irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà ọba ti ti àlìjẹ́nà lé wọ̀ fún ibùdó sí rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà inú ọ̀nà ni ó sì jẹ́ wọ́n máa lè tọ́ lè mí iná mi náà sọ alábòsí làwọn arú ẹni bẹ́ẹ̀ torí pé wọ́n fi ọlọ́run ọba ìtọ́jú wọn wọ́n fi ilẹ̀ wọ́n tún gbára lé nǹkan míì wọ́n gbé nǹkan míì alábòsí sì ní kò ní rí ẹni tí ọ̀ràn ṣe gbójú rẹ̀ kọ́ máa tó bá di ọjọ́ ìgbìndé àlùkìyàmà. nínú àyà mi nínú alukur'an bó tẹ̀lé yá sí pé ọlọ́ọ̀ba ọmọ kí ni nǹkan tí ànábì Ìsá alayhi salatu wa salam tí a ń pè ní Jesus kí lọ sọ fáwọn èèyàn rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá tó rí ẹ̀rí lé ànábì Ìsá lórí ọlọ́ọ̀bá sọ pé eré ànábì sallallahu alayhi sọ fáwọn èèyàn nígbà tí a pe ànábì Ìsá tí ọlọ́run bó pè báyìí tí ọlọ́run máa sọ fún pé ìrẹ ìta tí wọ́n lọ sọ fún àwọn èèyàn rẹ pé kí wọ́n mú ọ àtìyá rẹ kí wọ́n mú ní ọlọ́run kí wọ́n máa pè é yàtọ̀ sí èmi ọlọ́run anabi isa alebi sọlá tó kí ni ó fi fún ọlọ́run balẹ̀ sí òní subahánek rí ọlọ́run ọlọ́run tó ṣe pé kò sí ẹ̀dín fún ọlọ́run bá tọ́jú sí pé ó nìkan òní pípé sí tiẹ̀ máa yẹ kó lọlé àná àkóòlẹ̀ máa lè sẹ́lẹ̀ ìdè hàk. kọ̀lẹ́tọ̀ fún mi kí n máa dàda pé nǹkan tí mi ò lẹ́tọ̀ sí ń lẹ́tọ̀ sí kí wọ́n pè mí torí pé mi náà mò ń pe ọlọ́run ni. kọ̀lẹ́tọ̀ fún mi kọjá sí pé ìsí màá lọ máa sọ fún àwọn èèyàn ní pé èmi lè máa pé ẹ fi ọlọ́run bá wa subhanahu wa ta'ala lẹ́yìn. ما يكون لي أن أقول ما ليس به إن كنت قلته فقد علمته tọ́ba إنسان pé ìtàwọn أنا ń sọ nígbà tí ọlọ́run bá gbé mi kó lé ayé tán tọ́ba ṣe pé tí wọ́n ń sọ yẹn ni mo wí fún wa tọ́ba ṣe pé tí mo wí èmi ní kẹ́ ẹ máa pè ìrẹ́ ọlọ́ọ̀ba ọmọ à tọ́ba sì mo wí fún wa ò ní pé ọlọ́ọ̀ba nìkan ní kẹ́ ẹ máa pè ẹ má pè nǹkan míì ìrẹ́ ọlọ́ọ̀ba ọmọ à torí pé ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsi ọmọ etí mò ń rò kí n tó sọ ebi sì ní mi ọmọ kankan nínú nǹkan tó yá sí pé ọ wà nínú ẹ̀mí ìrẹ́ ọlọ́run bá wa subhanahu wa ta'ala torí pé innaka anta allamul ghuyub ìwọ nìkan lọ́mọ ìkọ̀kọ̀ lọ́yọ́ sí pé ìkọ̀kọ̀ pamọ́ sí ọ ilé àníbi ẹ̀rí sámi ọ̀ mọ́ kódà kó tún lè mà ní pé nígbà tí mo wà láàrin wọn síwájú kó o tó gbé mi lọ sí sẹ́mà ìtí mò ń sọ fún ẹ ní pé ẹ̀yin èèyàn mi ọlọ́run ọba nìkan ni ká ẹ máa gbé o ọlọ́run ọba nìkan ni ká ẹ gbára lé o ọlọ́run ọba nìkan ni ká ẹ máa sìn ẹ má ṣe nǹkan míì yàtọ̀ sọ́lọ́run tó yá sí pé ó ń lọ dá mi lọ dá yín èyí ni mò ń wí fún wa tí mo sì ń ṣàkíyèsí ẹ̀ èyí tó bá ti fẹ́ lùgbọ́ náà bá nípa rẹ̀ màá pè sákèsí ṣùgbọ́n gbà tí ó dé pé mo kú láàrin wọn tán ìwọ nìkan lọ́mọ ti ń ṣẹlẹ̀ èmi ọmọ nǹkan ti ń ṣẹlẹ̀ mọ́ torí pé ìwọ nìkan lọ́mọ gbogbo nǹkan pátá lọ́jà sí pé ọ̀pamọ́ àti èyí tọ́ hàn. àwọn àyà tí ẹ ta kàyé yìí wọ́n jẹ́ pé wáyé pé ànábì àyíṣà aleyhi sọ́láṣí sẹ́lẹ̀m kọ yàtọ̀ sí gbogbo àwọn ànábì yòókù níbi fífi àwọn èèyàn síbi àtàwọ̀hìn ìsì ọlọ́ọ̀bá lẹ́yọ̀kan mímọ́ pé nǹkan míì mímọ́ gbára lé nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba wọ̀sán wa ta'ala. bí àwọn ànábì ọlọ́run ọba yòókù ṣe gbà yí pé ẹrú ọlọ́run làwọn ṣe tọ́já sí pé àwọn gbọ́dọ̀ máa sin ọlọ́run ni wọn ò gbọ́dọ̀ sin àwọn. bẹ́ẹ̀ náà ni ànábì Ìsá alayhi salatu wa náà gbà nínú suratu Maryam ọlọ́run ọba fi eléyìí rinlẹ̀ yí pé ìgbà tí Maryam tọ́jú ìyá ànábì Ìsá alayhi salatu wa salam tó bí tó gbé láàrin ìlú táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sèmọ̀ yìí pé ọ̀ọ́dọ́kọ̀ bó ló ti bímọ ṣé Maryam alayhi salam tí wọ́n sọ wípé tọ́tọ́ka sí ọmọ tó gbé dání pé kí wọ́n máa bá sọ̀rọ̀ tí wọ́n sì mọ̀ yí pé ọmọ òkúńlò kó láti máa bá sọ̀rọ̀ nígbà táyì ṣe tètè rìn bá fún ànábì Ìsá alayhi salatu wa salam ọlọ́run bá fún lọ́rọ̀ sọ kí ni nǹkan tó wí ó ní inni abdullah èmi tẹ́ ẹ rí ẹrú ọlọ́run ni mo sì ànábì àyíṣà fi rinlẹ̀ wípé ẹrú ọlọ́run lòun ń ṣe òun ń ṣe ọmọ ọlọ́run rárá bó tilẹ̀ kí ọmọ ìyá àwọn nìyí inni abdullah àtẹ́ni ẹ̀fìtẹ́ ọlọ́run ṣe ọlá fún mi nípa ibi ó fún mi ní síra táǹpẹ́ ní injil táǹpẹ́ ní báíbù àtẹ́ni ẹ̀fìtẹ́ wọ̀jà alẹ́ni nàbí yà ó sì sẹ́mi ńlá ìkan lára àwọn ànábì ọlọ́run wọ̀jà alẹ́ni mubaraka na ẹ̀yìn náà kù gbogbo omi tí ń bá ti wà báyìí ìbùkún máa wà níbẹ̀ ni nítorí wọn bá sẹ́mi náà kódà wà á sọ ọ́ níbi sọlá ti wọ zakẹ́tì náà dókítà hayà nǹkan tó pa mí láṣẹ pé kí n máa ṣe ní kí n máa kírun kí n sì máa yọ zàká lókòrò bàtí bá sì ń tẹ̀ mí wàbá rà ó sì ṣe mí lẹ́nu tó ṣe pé ìrè dọ́lọ́ ìmọ̀ ṣe dáadáa sóbì òní ọlọ́run bá ṣe mí kò ṣe mí ní ẹni tó jẹ́ sí pé yọ gbẹ́rù gbárí tí ó máa ti kiri máa ń ka yìí lórílẹ̀ àbí ṣàkíyà tí ó jí olórí ibú ọmọ tí ìyá ọ máa rí tí inú rẹ̀ ọ máa bàjẹ́ pé á kọ́ ọ̀hún ọba sì mà kọ́ ọmọ bírú ọmọ yìí àbí kọ́ ọmọ tẹ̀ bímọ láyé sí ọ̀wá sàn ọlọ́run bò mí báyẹn. àlàáfíà kọ́ máa bá mi nígbà tí wọ́n bí mi àtìgbà tí n bá sẹ̀mí àtìgbà tí wọ́n bá tún gbé mi dìde ọlọ́wọ́n bá wọn subahana wa ta'ala ayà yìí pé eléyìí ni ọ̀rọ̀ òdodo èyí tí à ń sọ fẹ́yìn èèyàn tó yàtọ̀ sí nǹkan táwọn èèyàn míì ń wé nípa ànábìyà yìí sá ètí fi fún ànábì àyíṣà pé àyíṣà sì fi rinlẹ̀ fún rẹ̀ ó nìyẹn pé ẹrú ọlọ́run ba lòun ṣe òun èsì kíni o òun èsì ọmọ ọlọ́run débi pé wọ́n jì ọlọ́run rárá má káàlà lè láàbì àyẹ̀ tẹ́lẹ̀mí wọlé ọlọ́run bọ̀ wá bùkátà kò sí rọrùn kí ọlọ́run bá kọ́ wá jásí pé yóò wá bímọ àbí yóò mú ẹnìkan ní ọmọ bí kò sí pé ìsọkúsọ táwọn èèyàn ń sọ nípa ànábì àyíṣà tá à ń kílẹ̀ fún yín òun ni eléyìí. anabi ayisa aleyhi salatu wa salam láti ìgbà tó náà ọba ti gbé dìde ọ̀nà ọba ara sí àwọn ìran kẹ̀lẹ̀ kìí sí gbogbo ayé e, èrú àti ìrújú èyí tọ́jọ́ sí pé àwọn kan dálẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá gbé dìde tí ọlọ́run bá gbé lọ sí di nǹkan táwọn èèyàn sọ yìí pé gbogbo ẹni tí ọba ti gbàgbọ́ lórílẹ̀ ayé kò sí ibi tí ń lọ kò lè rálẹ̀ jẹ́ ńlá wọ̀. ọlọ́run bá jẹ́ pé yọ ayé pé anábìrin sẹ́ wọn ò gbé dìde sẹ́nìkan ju àwọn bani israẹ́lá lọ. wà rọ̀sùlẹ̀ ilẹ̀ sẹ́ni israẹ́l nínú alẹ́ imran. ibi sọ́nà wọn bá gbé dìde sí òun náà ní kíni òun náà ní àwọn bani israẹ́l. gbogbo àwọn anábì ọlọ́run yòókù bí a ti ti rí nù àyàfi anábì wa muhammed sọ́kọ̀ lọ́wọ́ àyẹ̀wò tí kò sí ẹnìkan tó lórí ilé ayé tí ọ̀gbọ̀dọ̀ gbàgbọ́. ṣùgbọ́n àwọn ànẹ́bí ọlọ́run bá yòókù ọlọ́run bá gbé wọn dìde sí àwọn àlejò àti ìjọ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ pé tí a bá fi aláìgbà wọn gbọ́ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n di ẹni ìparun wọ́n di kẹfìrí. ṣùgbọ́n ànẹ́bí wa muhammed sallallahu alaihi wasallam ìpèpè tiẹ̀ ìjẹ́ òjíṣẹ́ tiẹ̀ kọ̀mọ́lérí ìran kan àbí ẹ̀yà kan. ànábì Ìsá alayhi salatu wa salam lára nǹkan tó sọ fún àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ànábì yòókù náà ti sọ fáwọn èèyàn wọn òun náà ni pé òjíṣẹ́ ọlọ́run ọba lòun nítòótọ́ ṣùgbọ́n òun ṣe òpin ànábì ànábì míì tó ń bọ̀ tọ́já sí pé òun ni yóò jẹ́ ọ̀gá fún gbogbo àwọn ànábì tó ti síwájú kò sì ní í sí ànábì míì lẹ́yìn rẹ̀ mọ́ ọlọ́run ọba sọ eléyìí nínú Suratu Saff pé ìrẹ ànábì sallallahu alaihi wasallam máa ráwọn èèyàn létí nípa kíni nípa ọ̀rọ̀ tí ànábì àyíṣà alaihi salatu wassalam tó sọ fún àwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin bá ní Israel èèyàn ọmọ Israel ọ̀nà ọba gbé mi dìde lójijì sẹ́fún yín. Etí mo sì mú wá kọ̀ yàtọ̀ sí nǹkan tí ànábì musa aleyhi salatu wa mose tó mú wa ọ̀yà tó sí torí pé àwọn ọ̀nà yìí ọ̀nà ẹ̀kọ́rọ̀ sáwọn yahudi àwọn jews tí wọ́n fi ń takò ànábì isa ní pé no èyí tó mú wa ó ti yàtọ̀ sí ànábì tá a gbàgbọ́ nítòótọ́ ti ti mose ó yàtọ̀ sí so ànábì isa aleyhi salatu wa salam wọ́n sọ fún yín pé ẹ wò ó ẹ ronú sí kò sí ìgbà tọ́yá mú wa tọ́yà musa aleyhi salatu wa salam bí kò sẹ́ pé àwọn nǹkan míì tó tún nílà nínú nǹkan tí tẹ́ ẹ fọwọ́ ara yín fà tó di òfin fún yín nígbà àsìkò musa òun tún wá sí nírọ̀rùn fún yín bó ṣe jẹ́ ànábì yìí fún ẹ̀yin ìbàní israel ànábì míì tó ń bọ̀ yàtọ̀ sí òun tí ó jẹ́ òpin ànábì torúkọ rẹ̀ ọmọ jẹ́ ahmed yẹn ní ànábì wa muhammed sallallahu alayhi wa sallam. Isa alayhi salatu wa salam ó fáwọn èèyàn rẹ̀ nírò ó pé ìjẹ́ ànábì kò pin lórí òun òun yìí sì ṣe ànábì tó lóore jù ànábì tó lóore jù tí yóò jẹ́ òpin ànábì ọ̀ ń bọ̀ lẹ́yìn òun ti ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti jáde pé àwọn èèyàn nígbà náà lọ́rùn pàtàkì jùlọ àwọn tó ti yẹ̀wò di wọ́n rí sí ànábì yìí torí pé ìròyìn ó ti ọ̀pọ̀ fún púpọ̀ ìyẹn fàdúrójá sí pé wọ́n ń retí rẹ̀ lóòrèkóòrè nígbàkigbà. ìtí wọ́n sì ń tẹ̀mọ́ ni pé bí ànábì ṣe ń wá láti ìran abàní israel ẹyẹ tí ó lóore jù nínú àwọn ànábì ọlọ́run náà ibi tí ó ti wá òun náà níbo bàní israel ṣùgbọ́n ọ̀nà ọba máa ń gbé oore rẹ̀ ìjà nàbí ọmọ ń gbé síbi tó wù ú ọ̀nà ọba gbé e kó lọ́dọ̀ àwọn abàní israel lọ síra míì ìyẹ́ padà mi sọ pé láyé àwọn ò ní gbà á torí pé kò ti wá nínú ìran àwọn lẹ́yìn ìgbà tí wọ́n ti ń retí rẹ̀ pẹ̀lú nǹkan tí anabi isa alayhi salatu tó sọ. kódà ọlọ́wọ́ bá wọn subahana wa ta'ala ọmọ anabi isa kú níbi kiribankai níbi mọ́tòmọ́tò pé òun ṣe àwọn àti ẹrú fọlọ́n tó wọn máa ti rẹ̀ bẹ́ẹ̀ fọlọ́n tó wọn máa kírun fọlọ́n tó wọn máa fi ara gbolẹ̀ fọlọ́n fóònù ó ti fẹ́ jẹ́ léyìí ọlọ́run bá máa kú bẹ́ẹ̀ pé kọ́ ọ̀rùn fún anabi ayisa jesus kí ó lérò yìí pé òun ti ga kọjá kóun sin ọlọ́run kó lérò yìí pé òun ti ga kọjá kọjá sí pé kóun jẹ́ ẹrú fún ọlọ́run bá wọn subhanahu wa ta'ala ọlọ́run bá kílẹ̀ eléyìí nínú sọ́rọ́tù nìsa ọlọ́run bá sọ pé láyé sẹ́ǹkì fàlìmọ̀síhù ẹ̀yẹ kúnà abẹ́lélá wọlé mẹlẹ́ ìkẹtù mọ̀kànlélọ́gbò. kọ́rọ́rùn láyé pẹ̀lú bóun ti ṣe ànábì àríṣà alẹ́kìsílẹ̀ ọ̀sẹ̀lá kọ́ wa ti kiri máa ń káyì ó lérò pé òun ti ga kọjá kó wọn jẹ ẹrú fọlọ́n kọ́ máa péré lọ́mọ ọlọ́run àbí ọlọ́run kò lè wáyé wọ́n lẹ́nu mẹ́lẹ́ ìkẹ́tù lọ́kọ̀rọ̀bù kódà àwọn tó tún jẹ́ màláíkà tó sún mọ́ ọlọ́run jùlọ kọ́ rọrùn fún wọn kí wọ́n ti bẹ́ẹ̀ débi pé àlẹ́bí isa aleyhi salatu wasalam yóò wá sí léyìn yóò wá já sí pé ǹjẹ́ ọmọ sọ fáwọn èèyàn ní pé òun lọ́lọ́run àbí òun ọmọ ọlọ́run kọ́ rọrùn ọlọ́run sọ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ irú ẹni tó rí kọ́ jẹ́ irú ẹni bẹ́ẹ̀ padà bọ̀ wá bò fọ́sọ̀yà ṣòrohùn ilé ìjìnìyà ẹni tó gbàgbọ́ tí ó sì ṣe dáadáa irú àwọn èèyàn yìí irú wọn sẹlẹ̀sán iṣẹ́ rẹ̀ òun sì ṣe àlékún òòrè fún un ṣùgbọ́n ẹni tó bá gbẹ́rù gbarí tó sọ pé òun ò ní jọmọ ọlọ́run òun ò ní jẹ́ ẹrú fún ọlọ́run bá wọn subhanahu wa ta'ala òun ò ní sin ọlọ́run nǹkan mí ló máa sìn irú àwọn èèyàn báyìí òun fi ìyàtọ̀ dópin ìyàtọ̀ jẹ́ sí pé ọjẹ́ ẹlẹ́sẹ̀ ro òun fi jẹ wọ́n tọ́ba di ọjọ́ gbé ní àkíyàmọ̀ kó sísé wọn ò ní rẹ́nìkan tí ó gbà wọ́n lẹ̀ kó lọ́wọ́ ọ̀yà. ayé yìí jẹ́ pé wáyé pé ọ̀nà ọba máa níbi ìsà kó níbi ìsọkúsọ èyí táwọn èèyàn ń sọ nípa rẹ̀ pé ó ń lọ lọ́run àbí ọjọ́ ọmọ ọlọ́run. ànábi isa aleyhi salatu wa salam báwọn ànábi yòókù bí wọ́n ṣe kó fìtínà tí a kó sùdá lọ́dọ̀ àwọn èèyàn wọn ànábi isa aleyhi salatu wa salam òun náà là níbẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tó já sí pé àwọn ànábì ọlọ́run máa borí ọ̀tá ọlọ́run bá fi ànábì àyíṣà náà ó fi borí ọ̀tá yìí pẹ̀lú wípé wọ́n gbèrò láti pa ṣùgbọ́n ọlọ́run bá kò jí kí wọ́n rí pa ìyẹn ni ọlọ́run bá rí bá sí nínú sọ́rọ́tù nípa yìí lára ń tó jẹ́ okùnfà orí ibú fáwọn ọmọ àgbà ní israel tẹ́ fi tẹ́ ní ìgbé ní pé wọ́n ń ṣèyàn pé a ti pa á.

lẹ́yìn ìgbà tí quran ti clear rẹ̀ wípé àní ànábi isa aleyhi salatu wa salam wọn ò pa wọn ò sì sé kíni o wọn ò kàn má gbélé ìbò débi pé yóò wá jí dìde nígbà tí ọba di ọjọ́ kẹta àbí ọjọ́ mélòó kan. wọ́n máa pàtàlú wọn máa sọ̀rọ̀ àbò wọ̀lẹ́ kí ṣùgbé aláhùn ṣùgbọ́n tí ó ṣokùnfà eléyìí fún ẹni pé ọlọ́run bá fi wọn lójú. wọ́n ṣèyàpẹ́ ẹnu láàrin ara wọn pé ó ń lapa àbí ẹlòmíì ṣùgbọ́n kò sí èyí tó rí òkodoro ọ̀rọ̀ gbámọ́ báyìí àbí tó ní ẹ̀rí ọ̀nà ọba tó ní ẹ̀rí lọ́dọ̀ ọ sọ pé wọ́n máa pàtà lóhùn yàtì sátẹ́lẹ̀ wọn ò rí pa báwo fa àmúlọ́hùn eléyìí ọ̀nà ọba sọ pé òun gbé ànábì ẹ̀ríṣà kú láàrin wọn lọ sí sẹ́mọ̀nì tí ọmọ wọn sọ yẹ méjì pé à bóòlù yóò ṣe máa tẹ̀mí tọ́nà wọn wàá gbé lọ sí sẹ́mọ̀nì wọ̀kẹ́rán lọ́wọ́ àti ìsàn hakima ṣé wọ́n gbàgbé wípé ọlọ́ọ̀ba lágbára lérí gbogbo nǹkan kò sí nǹkan tí ọlọ́ọ̀ba tó kájara láti ṣe tọba fẹ́ ṣe ọlọ́ọ̀ba lágbára tí ó dá anábì ẹ̀yíṣá òun lọ́la kù lọ́wọ́ ọ̀tá ló gbé lọ sí sámà tí ò jẹ́ wọ́n rí pa débi pé wọ́n kàn má gbélé ìbò débi pé yọ̀ wá jí dìde quran kílẹ̀ iléyè fún wa yékéyéké wípé anábì ẹ̀yíṣá alẹ́ ìṣọ́lá ọlọ́ọ̀ba là kù lọ́wọ́ ọ̀tá rẹ̀ gẹ́gẹ́ ọlọ́run bá ti máa la àwọn ànábì ọlọ́run. kódà ànábì Ìsá alayhi salatu wassalam nígbà tí ọlọ́run bá là á tán ó tún sàdé wípé òun ó tún gbé sọ̀kalẹ̀ wá sí sàmáyé lára gbẹ̀ngbọ̀n èyí tó tóbi tí ọlọ́run bá tí ó ti fún ànábì Ìsá alayhi salatu wassalam lélẹ́yìí. ànábì sì fi rinlẹ̀ nínú hadith tó nínú sahih Bukhari àti Muslim ànábì ní pé mo fi ẹtí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ ṣíṣe ọlọ́run mo fi búra kò jìnnà mọ́ tí àyíṣá tí yọ sọ̀kalẹ̀ sáàrin yín ní ẹni tí ó máa ṣe ìdájọ́ òdodo kìí ṣe nǹkan tó pẹ́ mọ́. kí ni àwọn nǹkan tí yọ máa ṣe nígbà tí ọlọ́run bá tí ọ bá gbé wá padà sí orílẹ̀ ayé fàyẹ́ sí ọ̀sọ̀lẹ̀ gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń pa wọn gbogbo ẹ̀ ni yóò ṣàlàyé yékéyéké kì í wá sí pẹ̀lú ọ̀rọ̀ lásán pẹ̀lú ìṣe gbogbo àgbélébù pátá táwọn èèyàn ń gbé kí tí wọ́n fi ń ṣe àpẹẹrẹ wípé wọ́n kà ànábì àyíṣà ọlẹ́bíṣẹ́láṣọ sẹ́lá mágbélébù gbogbo ẹ̀ ní wọ́n máa pàṣẹ pé kí wọ́n máa rún torí pé kò lẹ́sẹ̀lẹ̀ kò lẹ́rìí fàyè sọ̀rọ̀ sọ́lé bákan náà alẹ́hìntì ẹlẹ́dẹ̀ tó kún orílẹ̀ ayé ànábì àyíṣà ọlẹ́bíṣẹ́láṣọ sẹ́lá yóò ní wọ́n máa pa gbogbo yìí wọn ò fẹ́ rí ẹlẹ́dẹ̀ lórílẹ̀ ayé mọ́ bákan náà ni òní gba jizya pé bàbá ah, ti gba islam ẹ jẹ́ kí a máa gbé náà lò ká máa sanwó kan pàtó alẹ́ ní sọ òní gbà kò ní gbà kẹ́kẹ́ ju pé kéèyàn jẹ́ mùsùlùmí lẹ́yìn tó gba alẹ́ ní sallallahu alaihi wasallam tó gbàgbọ́ so alẹ́ ní sọ òní gbà kẹ́kẹ́ ní yàtọ̀ sí léyìí bákan náà lówó ti pọ̀ gan-an láyé rẹ̀ débi pé tí ẹ bá pín sàkà gan kò ní rẹntì yóò gbà á eléyìí ni ìgbàgbọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní sí ànábi àyíṣà aleyhi salatu wa salam tó rinlẹ̀ nínú sẹ́rọ̀ ọlọ́run èyí tí ẹnìkan tí ọ̀ láǹfààní láti tọwọ́ bọ̀ àti ọ̀rọ̀ ànábi wa muhammed sallallahu alayhi wa sallam pé ànábi àyíṣà aleyhi salatu wa salam kò sí nǹkan tí ó pèpè sí tó yàtọ̀ sí àwọn ànábi ọlọ́run ọba yòókù bákan náà lọ́jọ́ sí pé wọ́n ò rí pa kódà ànábì jẹ́ kó yé wa pé lára òpin ayé àpẹẹrẹ òpin ayé tó tóbi jùlọ tí mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni pé yóò padà wá sórí ilé ayé ṣùgbọ́n yóò máa jẹ́ ọmọlẹ́yìn ànábì wa muhammed sallallahu alaihi wasallam tí wọ́n máa ṣe ìdájọ́ òdodo láàrin àwọn èèyàn ìsọkúsọ táwọn èèyàn ti sọ ń pa rẹ̀ gbogbo ẹ̀ pátá ènìyàn sàlàyé pẹ̀lú ọ̀rọ̀ àti pẹ̀lú ìṣe kí ọlọ́run bá kí ó ṣe wá ní mùsùlùmí tọ́yanjú kọ́mọ̀yẹ ká ní ìgbàgbọ́ èyí tọ́já sí pé ọ̀sàkó alukur'an àti sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam allahumma aizal islam wal muslimin wa azil shirka wal mushrikin wa dabbir a'da'aka a'da' ad-din اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا شقيا الا هديته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم إنا عبيدك بنو عبدك بنو أمتك ناصيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك